والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل في محكم تنزيله في سورة الأعراف في الآية الثالثة والسبعين وما بعدها من الآيات الكريمات أعوذ بالله من الشيطان الرجيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح يا صالح احتنا بما تعدنا إن كنت من المرسلين فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين àwọn من صفوانك wọ́n sọ fún wa nípa àwọn èèyàn anabi sọ́ọ̀lẹ̀ àwọn náà ni àwọn Thamud àwọn Thamudawa kẹ́ẹ̀bà ti ṣe rí wípé àwọn Aadawa àwọn èèyàn Nabi Hud alayhi salam níṣẹ́ làwọn dé lẹ́yìn àwọn èèyàn Nabi Nuh alayhi salam a sì rí pé àpèjúwe eléyìí tí Nabi Hud tó fi ń lélẹ̀ fáwọn èèyàn rẹ̀ òun náà ni kí wọ́n má gbàgbé o bí ọlọ́run ẹlẹ́dàá wa bó ti ṣe sin wọn lárólé lẹ́yìn anabi Nuh lẹ́yìn àwọn èèyàn anabi Nuh alayhi salam ìgbà tó ṣe pé àwọn Samudawa dídé làwọn dé lẹ́yìn àwọn Adawa anabi Salih alayhi salam òun náà mú àpèjúwe wá fáwọn èèyàn rẹ̀ pẹ̀lú pé kí wọ́n wòye sí ti àwọn èèyàn anabi Hud báwo lọ́lọ́run ṣe sàwọn náà lárólé lẹ́yìn àwọn èèyàn anabi Hud káwọn náà tara rẹ̀ kó wọ́n ṣe làákàyè wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó wọ́n má ṣe àìgbàgbọ́ sí i kí aburú ọmọ bàjẹ́ tiwọn náà ọlọ́ni wa ila thamuda akhahum saliha aran salih alayhi aran sí àwọn thamudawa salih tó jọmọ ẹ̀yà wọn salih tó jọmọ ẹ̀yà wọn òun lọ́lọ́wọ́ bá aran sí àwọn thamudawa àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ṣàlàyé báwo ni anabi àwọn atẹ́múdáwà bó làwọn ti ṣe wà bó làwọn ti ṣe wọ́n ní àwọn atẹ́múdáwà yìí àwọn ọmọ ọmọ sam ibn Nuh ńlá wọn àwọn ọmọ ọmọ sam ibn Nuh ńlá wọn àwọn wọ̀nyí báyìí wọ́n sì jẹ́ lárúbáwá wọ́n jẹ́ lárúbáwá nínú àwọn èèyàn tó di lárúbáwá tí èsì lárúbáwá láti pìlẹ̀ ni wọ́n torí pé lárúbáwá wọ́n pín sí ọ̀nà méjì àwọn kan wà tí wọ́n ń pè ní al-arabu al-ariba àwọn yìí tó jẹ́ pé àwọn ni ojúlówó lárúbáwá láti ìpìlẹ̀ wọn lárúbáwá ni wọ́n àwọn lárúbáwá kan sì wà tó ṣe pé à ń pè wọ́n ní al-arabul musta'riba àwọn alárúbáwá tó di lárúbáwá wọ́n ní àwọn eléyìí wọ́n ń bẹ nínú àwọn tó ṣe gbé nípìnlẹ̀ wọn kì í ṣe lárúbáwá wọ́n padà di lárúbáwá ni wọ́n wá dẹni tí ò lédè mímọ́ yàtọ̀ sí lárúbáwá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo èdè náà nílé ayé gbogbo àwọn táwọn jọ ń sọ èdè yìí kìí ṣe gbogbo wa náà lájọ jẹ́ ọmọ èdè yẹn láti pilẹ̀ ọ̀n bẹ nínú àwọn ẹni tó ń sọ èdè yorùbá nìsín tó ṣe pé ìpìlẹ̀ wọn wọn ìṣe yorùbá wọn ìṣe yorùbá fúlàní bẹ tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ fúlàní ni ṣùgbọ́n kò gbọ́ fúlàní gama yorùbá ló kù tọ́jú èdè rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀n bẹ nínú àwọn ẹni tó ń sọ yorùbá mi nínú ilé ayé wa lónìí tó jẹ́ pé ìpìlẹ̀ wọn pé gbìrà ni wọn ṣùgbọ́n tó yẹ kí wọn gbédè tí wọn mọ èdè yorùbá lè dè wọn ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé ìbàrúbá ni ó di yorùbá ni so kò sì gbédè mí mà àfẹ̀dé yorùbá tọ́ngbà tó ṣe pé àwọn tìǹ àwọn lápọ̀ọ́lẹ̀ àwọn ń ṣàpèjúwe pé àwọn kan ìpìlẹ̀ wọn ní lárúbáwá àwọn kan wọn ìṣe lárúbáwá láti pìlẹ̀ tó àwọn Samudawa àwọn èèyàn Nabi Salih wọn bẹ nínú àwọn tó di Lárúbáwá ibùgbé wọn tí wọn sì ń gbé wọn bẹ nítòsí Al-Madina nítòsí Al-Madina ìlú anabi Muhammad sallallahu alayhi wa sallam so ìdí tí orúkọ Salih tó sì fi ń jẹ Salih wọn náà ní pé Lárúbáwá ni wọn Salih èdè Lárúbáwá ni Salih wọn lẹni tó dára ẹni tó dára ètè lárúbáwá ṣùgbọ́n àwọn ànábì tẹ́ ẹ̀ máa gbórúkọ wọn bíi Ibrahim bíi Ismail bíi bíi Yaqub bíi Ishaq bíi Musa bíi Isa Zakariya ó gbé lẹ́yìn kí ṣe di lárúbáwá àwọn èdè ni tó jẹ́ èdè àwọn orúkọ ni tó tinú èdè Ibraniya tó ti bẹ̀ wá èdè Ibro so orúkọ ni tí kìí ṣèdè Lárúbáwá ṣùgbọ́n Salih èdè Lárúbáwá ni Nuh èdè Lárúbáwá ni arafi mẹ́ta èdè Lárúbáwá ni fahuwa yansarif tẹ́lẹ̀ báyìí wa àwọn èèyàn Nabi Salih wọ́n ń gbé ẹ̀bá Madina anabi sallallahu alayhi wa sallam ó kọjá gba ìlú wọn nígbà kan nígbà tí ń lọ sí Tabuk ó ń lọ sí Tabuk ní ọdún kẹsàn lẹ́yìn hijra Tabuk yẹn tẹ́lẹ̀ ara lẹ Sham wọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí at ó ti di apá kan nínú al-Mamlakatu al ó ti di apá kan nínú Saudi Arabia tẹ́lẹ̀ ara lẹ̀ sham ṣùgbọ́n ti di ara asaudiya ní ìgbà tá nàbì sallallahu alaihi wa sallam ó sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ọmọ ogun tó kó lẹ́yìn wọ́n sọ̀kalẹ̀ nígbà tí wọ́n dé Hijr ìlú àwọn Thamudawa ìgbà tí wọ́n débẹ̀ àwọn èèyàn fẹ́ láti lọ mú mi nínú àwọn kànga ilé ìtòsí àwọn Thamudawa àwọn máa pa mi kànga rẹ̀ mu wọ́n fẹ́ lọ mu nínú àwọn omi kànga ètò ìsìnkú àwọn sámúdáwá wọ́n máa pa mi kànga rẹ̀ mu. àwọn èèyàn wọ́n pọn mi jáde omi tí wọ́n pọn jáde wọ́n fi kó yẹ fún èrò pé àwọn fi ṣe búrẹ́dì wọ́n sì bù nínú omi yìí wọ́n da sínú kòkò wọ́n gbé korí náà. báwọn dáná anabi sallallahu alaihi wasallam wọn pa wọn láṣẹ ẹ dánú ẹ dojú àwọn kòkò yẹn ẹ dojú wọn délẹ̀ àwọn ẹyẹfun tẹsí ti pò kálẹ̀ ń ẹ fún àwọn arákùnmí jẹ káwọn o lẹ́yìn náà lànà bí wàá kó wọn kó kí ló dé torí kí wọn Samuda wa anabi wa kó wọn kó mbẹ ó bẹ̀rẹ̀ sí ní kó wọn lọ títí wọn fi débi kànga eléyìí tó ṣe pé látara rẹ̀ ní ràkúnmí tọ́lọ́wọ́n bá mú jáde látara kọ òkúta kọ́ máa jẹ́ àmì fún Sálíhù gbàtà dédi kànga yẹn lànàbì tó dúró ó lànàbì ṣe màgà ọlọ́wọ́n bá ló fi má torí bá nàbì ò sí láyé ńgbà náà wọn ò sì sá mi sí. Si ọlọ́run bá ló fi mọ̀ so nígbà tí wọ́n á dé di kànga tí ràkúnmí tí máa mú yẹn anabi wa dúró mbẹ gbogbo àwọn gbogbo wọ́n sọ̀kalẹ̀ sinmi níbẹ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ń sọ fún ẹ gbọ́dọ̀ wọlé àwọn èèyàn tó ṣe pọ́ lọ́wọ́ bá parun ẹ gbọ́dọ̀ wọnú lé àwọn èèyàn tó lọ́wọ́ parun. wọ́n ní inni akhsha. أن يصيبكم مثل ما أصابهم فلا تدخلوا عليهم ẹ̀rù ń bà mí o kírun tó ṣe wọ́n má bàa ṣe yín ẹ̀rù kírun tó ṣe wọ́n ṣe yín ń bà mí ẹ gbọ́dọ̀ wọnú lé wọn wọ́n túmọ̀ sí pé téèyàn bá wọlé ẹni tọ́nà wọn bá parun ó súnmọ́ kí parun jẹ́ téèyàn náà ìdí nìta nàbí sallallahu ni ẹ gbọ́dọ̀ wọnú lé wọn tó lè jẹ́ àwọn ẹ̀rí ti fi hàn wá pé tẹ́ bá débi tí ọlọ́run ọba wa tó ti pa àwọn kan run ẹ gbọ́dọ̀ dúró mbẹ́ o tẹ́ bá débi tí ọlọ́run ọba ti fi parun síta àwọn kan ẹ gbọ́dọ̀ dúró mbẹ́ ẹ gbọ́dọ̀ wọ́ bẹ́ o àbọ̀sibọ̀sí pé wàá gbé kámẹ́rà ẹ máa yà wọ́n ẹ máa yà fọ́tò lé wọn rárá o bẹ́ẹ̀ náà ni nínú ẹgbàá wa mi wọ́n alátọ̀dọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma wọn lànà bí sallallahu alayhi wa sallam sọ nígbà tó wà nílùú àwọn Samudawa wọn ni la tadkhulu ala ha'ula'il mu'addabin ẹ gbọ́dọ̀ wọlé lọ bá àwọn ẹni tó lọ ń fìyà jẹ yìí o wọn ti kú wọn ti parun anabi lẹ gbọ́dọ̀ wọlé lọ bá wọn. illa an takunu bakin àyàfi kọjá pé ẹ wọbẹ lẹni tí ń sunkún nítorí mú yín wọbẹ nu fa illam takunu bakin tẹ́ ẹ̀ bá jẹ́ ẹni tó ń sunkún fala tadkhulu alayhim ẹ ò gbọ́dọ̀ wọlé lọ bá wọn an yusibakum mithla ma asabahum kírù tó sì wọ́n mọ̀ bá sí i. ilé ìjẹba torí ẹ náà ti wá ibi kan bẹ tábúrú ti ń ti mú sí ẹ lọ ẹ ẹ máa wòran ẹnìkan máa pè tàn irú ètò yorùbá máa ṣe kọtọ kọtọ rárá torí ẹ ló ṣe jẹ́ wípé tó bá jẹ́ pé àyè kan lọ́lọ́run ti ní kílẹ̀ ọlọ́ ẹnìkan mi kọtọ ká lọ síbẹ̀ ká lọ dúró síbẹ̀ ọmọ wa pè tàn bó ṣe ṣẹlẹ̀ àti bó ṣe wọlẹ̀ kílẹ̀ ọmọ tẹ̀lé ìjẹba. nígbà tá nàbí sallallahu alaihi wasallam nínú ẹgbẹ́ àwọn àmì tó lọ jagun Tabuk àwọn èèyàn àwọn èèyàn yára tètè wọlé lọ bá àwọn Samudawa yẹn ni kí wọn wọnú àwọn ilé wọn ìròyìn eléyìí dé túgbà nàbí sallallahu alaihi wasallam ó pariwo pé àwọn èèyàn pé as-salata jami'a ẹ péjọ fún sọlá tó láwọn èèyàn bá lọ bá nàbí sallallahu alaihi wasallam nígbà tó dira kúmi rẹ̀ mú ń sọ yìí pé ma tadkhuluna ala qawmin ghadiba Allahu alaihim ẹ má wọlé tó àwọn ìtọ́lọ̀ ń bínú sí o ẹnìkan nínú wọn ó wá pè ànábì sallallahu alaihi wasallam ó ní títà ń fi wọlé tó àwọn ni pé ọ̀rọ̀ wọn yà wá lẹ́nu ànábì ní ẹjẹ́ fún yín nírò nípa ń tọ́ yanilẹ́nu délé òun náà ní ẹnìkan nínú yín tí ń fún yín nírò nípa tó ti ṣẹlẹ̀ síwájú yín àti ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yín torí ẹ dọ́gba o ẹ má ṣe ségesège ń jẹsùn yẹn ni pé ọ̀rọ̀ àwọn tẹ́múdáwọ̀ yanilẹ́nu ríran tọ́lọ̀ ń rùn sí yín òun fún yín nírò nípa tó ti ṣẹlẹ̀ ṣáájú àti tí ó ṣẹlẹ̀ lẹ́yìn yín. so ẹ tẹ̀lé tèmi o ètò ọjà jù ariwo ọjà àwọn kan wá ń bọ̀ tó ṣe é gbé wọn ò ní rí nǹkan kan tí fi dáàbò bora wọn àwọn kan ń bọ̀ táwọn ò ní rí nǹkan kan dáàbò bora wọn ọjọ́ ìgbà wa tó ṣe kọ́ fẹsẹ̀ bákan ahmed rahimahullah onagbegba ọ̀rọ̀ mi wà látọ̀dọ̀ jabir ibn abdillah wọlé anabi sallallahu alayhi wa sallam sọ pé la tas'alu al-ayat ẹ má jẹ ẹni tí wọn máa tọrọ àmì àmì àmì à ń fẹ́ kọlọ wọn bó fi àmì kó fi hàn wá gbọ́wọ́ rẹ̀ tá a fi mọ̀ pánabi ọlọni ọ afẹ́ mu'jiza faqad sa'alaha qawmu salih torí kó àwọn èèyàn Nabi Salih wọ́n ti tọrọ kíkọ́ lọ́wọ́ bọ́ sọ àmì kalẹ̀ fáwọn o fakanat lọ́lọ́wọ́ bàbá ní kí ràkúnmí ó jáde ràkúnmí yẹn ó máa ń wọlé gbàbí yóò sì jáde gbàbẹ tó bá fẹ́ lọ mú mi ibi tó máa ń gbà wọlé ni ibi tó máa ń gbà jáde ni. fa'ataw an amri rabbihim àwọn èèyàn yóò á ta pàṣẹ sí ọlọ́wọ́n tó ní wọn gbọ́dọ̀ fa burú yìí fa'aqaruha wọ́n pa wọ́n pa ràkúnmí òun máa mú mi lọ́jọ́ kan àwọn wa máa mú wàrà ràkúnmí yẹn lọ́jọ́ kan wọ́n sì pa ràkúnmí yìí ẹnikẹ́ni tó ń bá mú mi lónìí àwọn mú mi lè kiri lọ́la wọ́n pa ràkúnmí yìí ọlọ́wọ́n bá wá fi gbé ó fi gbé ńlá ó fi sọ wọn di ara bọrọ gidi tí ò lè rúra mọ́ tí ò sẹmi lára ìgbé lọ́lọ́run fi pa wọn. ọlọ́run mú wọn kó lábẹ́ sánmà látàrí ìgbé yẹn ẹnìkan ṣoṣo lọ́lọ́run bá gbá alẹ́ nínú wa tí ò jẹ́ kí parun ó ṣe é ní àsìkò tí gbogbo wọn parun tọ́lọ̀ lọ ìparun tiẹ̀ lára gánà fi haramillah torí kò ń bẹ nínú haram ò ń bẹ nínú haram ìgbà tó jáde kó nù haram ìparun tiẹ̀ náà bá yẹnni gbọ́dọ̀ wọn parun nígbà tó wà nù haram ìgbà tó jáde qalu man huwa ya rasulullah wọn yìí ta rẹ anabi sallallahu alayhi ó ní abu rigal abu rigal. فلما خرج من الحرم أصابه ما أصاب قومه gbàtó náà jáde kúrò nínú haram irun tó sáwọn èèyàn rẹ̀ sí. hadithi onáfẹsẹ̀ nílẹ̀ ọlọ́ni wa ila Thamuda akhahum saliha ẹran wọn létí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe ẹran anabi Salih sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwọn Thamudawa ẹran wọn létí àwọn Thamudawa. tọ́lọ̀ràn ọmọ ẹ̀yà wọn sọ́ọ̀lẹ̀ tọ́lọ̀ràn sí torí pé ńgbà tó lọ́wọ́ bá rán ìránṣẹ́ àti inú àwọn èèyàn ló ti máa ń mú un wọn kì í fi àjòjì ṣe ìránṣẹ́ láàrin àwọn èèyàn ẹni tẹ́ dama mà tẹ́ dámà náà ni yóò ti jẹ́ni tí gbogbo yín ti ń fọ rere nípa rẹ̀ ṣáájú kó tó jẹ́ kò ní jẹ́ni tó sọ pé wọ́n ṣe wọ́n ṣe jọ́ màtá báyìí lójijì lọ́ba tó ló ń dá ànábì kí gbogbo máa ah, gba ànábì ọmọ àtá so yọ jẹ ní pàtàkì yọ jẹ ní ọwọ yọ jẹ alápọ̀nlé yọ jẹ ní tí gbogbo yẹn ń bu yọ jẹ ní tí gbogbo yẹn ń wò pípa ìtọ́wà ọ̀gá púpọ̀ irú wo tiẹ̀ lọ́lọ́run tí gbogbo ọ̀rọ̀ nítorí tó bá jẹ́ pé kìí sọmọ ẹ̀yà wọn wọ́n lè sọ yìí pé àwọn ń fa ànábì láti nú àwọn ẹni táwọn ò mọ̀rí àwọn lè gbà lánàbì lọ́ọ́ sọ àwọn olùdíkẹ́ ní kọ́kọ́ ọmọ ìyá wọn lẹ́nu ọmọ ẹ̀yà àwọn lọ́lọ́run àti wọn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo ànábì yòókù náà ọmọ ìyá wọn lọ́lọ́run àti wọn. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ìyá wa ni òun àti wa òun àti wa ọmọ ẹ̀yà wa ni nípa jíjẹ́ èèyàn kìí ṣe màláìkà ọmọ ẹ̀yà wa ni nípa pé mùsùlùmí ni gbogbo mùsùlùmí kúmá ọmọ ẹ̀yà mùsùlùmí ni alimuslimu akhul muslim innamal mu'minuna ikhwa tó gbogbo eléyìí òun náà ló ṣẹlẹ̀ wọ́n sọ kí ẹ gbàdúrà tó jẹ́ pé lárúbáwá ni táwọn ètùtù lárúbáwá àti pé kìí ṣàwà lọ́lọ́run àti ọjọ́ tètè gbọ́rọ̀ kíákíá kọ́rọ̀ rẹ̀ ọmọ ìjà sí náà nínú lárúbáwá ló ti wọ́lọ́ láti yọ ànábì gbẹ̀yìn tó ń fẹ́ ara sí gbogbo àgbáńlá yìí kí ló wá sọ̀rọ̀ ibẹ̀ ni kálukọ́ kọ́ lárúbáwá náà láti yẹn bá kọ́ èèyàn gbọ́n tá ànábì yẹn sọ yìí. àti rán sáwọn aràn Samudawa ọmọ ìyá wọn Salih alayhi salam.

aleyhimusalatu wasalam ti gbogbo wọn jẹ èwo ló yàtọ̀ nínú sẹ́ẹ̀ tiwọn náà sí táwọn ànábì tó tún dé lẹ́yìn tó fi dórí anabi wa sallallahu alayhi wa sallam gbogbo anabi ọlọ́run pátá ìpèpè tiwọn wọn a máa pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run lónìí ni ẹ má fi kankan sorogún nínú ìjọsìn torí pé ọba olórogún sì tìtorí wọ́n lè bá wa jọ́sìn fún ok tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ sáà tún bùkátà kó tún rán ìránṣẹ́ kan ni tó bá sì pé tó ti torí rẹ̀ dá wa nù à ń bùkátà torí tí ọba sì táwọn ìránṣẹ́ tó rán bóòlù àbá sì mọ tó ti torí rẹ̀ dá wa àbá ti mà torí pé àwọn náà látara wọn mọ kí ni tá à ń ti torí rẹ̀ bẹ̀ lókè pẹ̀lú lẹ́yìn náà àwọn anábìyí báyìí. táwọn wá di sí ọlọ́run kò sànàbí tó wá di sí ọlọ́run lórúkọ pé wọ́n gbowó gbogbo wọn di sí ọlọ́run wọn ò sì retí owó ọ̀yà lọ́dọ̀ ẹnìkan lórí tí wá jẹ. ya qawmi ibudullah ẹ̀yin ìyá mi ẹjọ́ sì o ẹ ò ní ọlọ́run mi tó tọ́ láti fòdodo ìṣe ni àwọn ànábì yìí máa ń pè yẹn lọ sídìí ẹ̀sìn Ọlọ́run lónìkan torí pé àwọn èèyàn jẹ́ ni tí ń sin lọ torí pé tó bá jẹ́ pé ní tẹ́ ń pè wọ́n lọ sídìí rẹ̀ náà ni wọ́n ń ṣe ni kò ní ìdíyẹ tí wọ́n ti ṣe míì pè wọ́n lọ sídìí rẹ̀ tó túmọ̀ sí pé láti ìgbà tó lọ́n ti rán Nuha alayhi salam ló fi dórí àwọn ànábì tó dé lẹ́yìn rẹ̀ àìgbàfọ́lọ́ ìmọ̀ àṣẹbọ́sọ́lọ́ ó ti gbógo ó ti gbayé kan ní gbogbo gbà yẹn. kí ẹ̀bọ́n náà sọ pé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budu ààrùn ìránṣẹ́ kan o ṣáájú rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam sáwọn èèyàn sáwọn èèyàn kálukú wọn àfi pé iṣẹ́ tá a fi rán òun náà ni pé kò sí ọba kan o tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi mi ọlọ́run káàbòdòhùn torí náà èmi nìkan ní ká ẹ máa jọ́sìn iṣẹ́ tó lọ́n fi ràn gbogbo ànábì nù. wa laqad ba'athna fi kulli ummatin rasula an a'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde o nínú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ wọn tí wọ́n á jẹ́ báwọn èèyàn náà ni ẹ máa jọ́sìn fọlọ́n lò nìkan kẹ̀sì jìnnà sáwọn òòṣà òòṣà nàbì kò sí ìránṣẹ́ kan tọ́lọ́run fi ránṣẹ́ sáyé tó sọ pọ́lọ́ ń lò kò sí gbogbo wọn pátá wa sí ọlọ́run níbi ẹjọ́ sì fọlọ́ lò nìkan. qad ja'atkum bayyinatun min rabbikum àmì tẹ́ tọrọ ti dé wá báyìí o ẹ̀yin náà lẹ tọrọ àmì ẹni tó bá jẹ́ pé ànábì ọlọ́run bá ní mi kí ni tó fẹ́ fi hàn yín pé ànábì ọlọ́run ni mo sì ní bí àmì wo bí àmì wo lẹ́ ń fẹ́ àwọn náà náà sọ pé àwọn ń fẹ́ ràkúnmí tí ó jẹ́ aboyún ràkúnmí aboyún ràkúnmí tí ó sì padà wá bí máa ń ṣèjú wa ńlá ń fẹ́ but ràkúnmí yẹn o àfẹ́ kí ràkúnmí ó bí o à ń fẹ́ ràkúnmí tí àpàtàn pọ̀ jáde ẹ máa wu àwọn alágídí. Hmm? special àkúnmí akpata ọ̀pọ̀ jáde kìí sì gbogbo akpata àtúrúkọ ọmọ sùn lójú àpáta òun là ń fẹ́ kọ́ jáde kó sojú gbogbo akágán ni ẹ̀ tẹ́ ìbá ṣẹlẹ̀ àgbọ̀ kù. àwíjàre tẹ tọrọ tí ó tọ́ka sí kó dodo ni tí mo mú wa ó ti dé wá báyìí. هذه ناقة الله لكم آية ràkúnmí ọlọ́run o ràkúnmí yẹn ṣe tèèyàn ràkúnmí ọlọ́run ní a lẹ́kùn ààyè àmì lọ́jọ́ fún pé dájúdájú kápátọ̀ pọ̀ ràkúnmí jáde tí ó jábóyún ràkúnmí tí ó padà wá bímọ àpáta ti pọ̀ jáde àpáta ti pọ̀ jáde àmì àmì ti dé tọ eléyìí nígbà tá a pè ní naqatullah wa qala lahum rasulullahi naqatallahi wa suqyaha nàdàpẹ ní nàkọtùlọ àkọ́kọ́ gbogbo wa gbogbo wa pátá mílíkùn lèlá oyin ní la jẹ fọlọ fọlọ ló ní gbogbo wa tó bá gbé nàkọtùlọ ìdọ́fọ̀tù mílíkù ni ìdọ́fọ̀tù mílíkù ni yóò jẹ́ pé kò mú tùmà tuntun jáde yẹn tó bá pé ràkúnmí ọlọ́run wọn fi tì sọ́dọ̀ torí pọ́lọ́run ló kò mú nǹkan tuntun jáde torí pé ẹ̀yin tẹ́ ẹ àmì náà kálọ ní Allah èmi pé kí n bá yín mú àmì wá náà kálọ ní mí àmì tọ́lọ̀ ń mú jáde náà kálọ ní Allah so nítorí ẹ eléyìí kò jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni ìdọ́fẹ́tù àfi ti àgbéga ni pé ràkúnmí ọlọ́ọ̀n ni o sẹ́wọ̀n kí wọ́n á ní ràkúnmí ọlọ́ọ̀n à gbogbo onílàákà nǹkan yọ kàkún yọ bàbàrà rẹ̀ gẹ́gẹ́ bí sọ pé alikaabatu bayitullah káàbà ilé ọlọ́ọ̀n ilé yẹn wọ́n pè ní ìdọ́fẹ́tu tashrif àfi ti tàgbéga ni wọ́n ìlà ọlọ́run ló ní kàába òun ló ní àwa tá a lọ jọ́sìn fọlọ́run di kàába sọ eléyìí ó ní ràkúnmí ọlọ́run ni òtún rẹ̀ kẹ́ mọ wọn ara yín o garagara ọ̀yẹ́ yín o sí ràkúnmí yìí o torí pé àti béèrè kọ̀tẹ́jọ́ àti lè sọ òfin tó dé ó ní wàhálà ẹ máa sọgbánú àtọ̀rọ̀ àdàlágara kò ní rí mú wájà rẹ̀ òpùrọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ lérò pé kò lè ṣeé ṣe ràkúnmí sì jáde garando wàhálà wà báyìí báyìí. هذه ناقة الله لكم آية ràkúnmí Ọlọ́run ni o àmì lọ́jọ́ fún yín ilẹ̀ tọrọ mọ́jísà o ntí dánilágara tẹ́ bá sọ pé jíjáde tí ràkúnmí jáde látara àpáta yẹn tó ń toyún nínú kò túmọ̀ sí pàànàbí Ọlọ́run bàbá ni mí. ẹ̀yin náà ẹ sọ fàpàtà mi kò mú kankan jáde bó sì wù yín ẹ sọ yín náà kọkọ jáde tí ẹ bá ti rí ṣe pé ọyẹ kẹ mọ pàmì yẹn kọ àmì tọrọ pé kọ bá tọrọ pé pàtó òun náà ní kíra fún mi jáde látara yìí pàtó apáta wọn lọ dá dúró gédégbé wọn sì ń pè ní alukatiba wọn tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kí ràkúnmí kan jáde tí ọjà aboyún sọọlẹ ọ wá ní tó bá jẹ́ pé níta ẹ bá fẹ́ nù ẹ wàá fún mi ládéhùn yín ẹ bá mi ẹ ẹ ṣàdéhùn fún mi mo fẹ́ bá yín dá májẹ̀mú kan tọlọmọ bàbá gbà tó sì mú àmì tẹ tọrọ jáde tó mú kí ràkúnmí ọ jáde àjẹgbẹ gbà mí gbọ́ ẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ sì máa tẹ̀lé tèmi tẹ́ bá ti mọ̀ pé ẹ gbọ́ lọ́wọ́ ẹ tẹ̀lé tèmi pẹ̀lú gbọ́ lọ́wọ́ máa bẹ lọ ọlọ́run sì mú àmì yẹn jáde gbogbo wọn bá jáde hàn wọn fi ọkàn rẹ̀ balẹ̀ wípé àwọn ṣàdéhùn àwọn sì pé májẹ̀mú kíra kùnú ọsà ti jáde Salih alayhi salam ó dìde ọlọsẹ sọlẹ ó sì bí ọlọ́run bá ọba tó ga tó gbangban àpáta bá bẹ̀rẹ̀ sí ní rúra àpáta bá bẹ̀rẹ̀ sí ní rúra lójijì làpáta bá fọ́ ńgbàtà pátá fọ́ ràkúnmí kan bá jáde tó ṣe yí pé onínú olóyún ràkúnmí jáde ó bímọ ti ṣègbà díẹ̀ láàrin wọn ọmọ rẹ̀ ó ń lọ níwájú ìyá rẹ̀. ọmọ ńlọ wájú ìyá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tọrọ ràkúnmí ọlọ́mọ tí ó jáde láti inú àpáta yìí kíá tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹni tó jẹ́ olórí wọn wọ́n ń pè ní Jundu' ọmọ Amr òun gba anabi anabi Salih alayhi salam ó gbàgbọ́ atún àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ wọ́n gbàgbọ́ gbogbo àwọn ọlọ́lá yòókù nínú àwọn Samudawa àwọn náà gbèrò láti gba sọ́ọ́lì gbọ́ ibi tá a tọrọ nù àná láti bá sàdéhùn pé tó bá ṣe àgbàgbọ́ ṣùgbọ́n olórí ibú burúkú kan olórí ibú burúkú kan nínú wa wọ́n ń pè ní Du'ab ọmọ Amr ọmọ Labid àti Habbab tọ́jà pọ̀ ní mójútó léwòsà baba nílédì ọ̀daràn àwọn wọ̀nyí àti Ribab ọmọ sọmọcàr ọmọ jalhas gbogbo àwọn ọ̀daràn yìí àwọn dí wọn lọ́nà wọn dí wọn lọ́nà pé kẹ́ni ẹ gbà tó àná gbọ́ pé kẹ́ni kò sáyè kò sáyè gbogbo ẹni tó bá lóun fẹ́ gbà kó wọn kún jù lọ́nà tó. báyìí ni wọ́n dí wọn lọ́nà. báyìí ni ràkúnmí yìí ń wọn àwọn ẹni tó gbàgbọ́ àwọn òjò díẹ̀ lọ wọn ń gbàrin wọn òun àtọ́mọ rẹ̀ ti bí mata níwájú wọn ó ti lògbà díẹ̀ lẹ́yìn jíjáde rẹ̀ tóyún torí àwọn tọrọ kọ́kọ́ jábọ oyún àbẹ́rẹ́ nǹkan sì jáde tóyún ó sì gbé iye ìgbà díẹ̀ láàrin wọn kó tó bímọ ó sì fún ìgbà kan òun ọ̀lọ́ mú mi kankan wọn lọ́jọ́ kan yóò sì fi ilẹ̀ fún wọn lọ́jọ́ kejì wọn jọ máa pín fifty fifty torí tẹ bá ti lè tọrọ wàhálà tọràn bá dé ara yín nìkẹ́ ẹ bá wí bu jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́n lọ́ pọn mi lójoojúmọ́ o kò sẹ́ni tó dín in lọ́nà o ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ rà kún mi àbàmì o tí ó tara àpáta jáde o tí ó tún lọ́mọ lẹ́yìn o ọlọ́run ọba wa gbọ́ gbà ọlọ́run wá sòfin pé etí bẹ́ẹ̀ ní ìsìn ni pé ìlú pín méjì nípa ẹ̀tọ́ àti mumi gbogbo yín gbogbo yín lórí tẹlẹmù yín ìjọ kan la fún yín tẹ́ fi pọn mi ìjọ kejì jẹ́ ti ràkúnmí àtọmọ rẹ tó bá ti dijọ́ kẹta ọkàn yìí ó bá dijọ́ kẹrin ọkàn ràkúnmí ó bá dijọ́ karùn-ún ó tún kàn yìí. ọba àtijọ́ kẹfà ọkàn a àmọ́ agúnjọ́ ọ̀kan mi pẹ̀lú ẹranko eléyìí ẹsẹ̀ ẹranko lásán nàkọ́tùlọ́ọ̀hì ràkùn ọlọ́ọ̀ni fi bá yín tọ́ níjọ́ tí lọ pọn mi tó ń bá lọ mú mi lódò táwọn ò ní lòdò tọ́ ọtọ́ sí wọn láti wá fún wọn fún un lọ́fẹ̀ẹ́ wọn ò ní san kọ́bọ̀ ẹ dákun sí ìrora fún mi jáde láàrin tìyín nìsí wọn sáti mu mílíkì rẹ̀ sẹ́yìn ó lè mú ní yorùbá ya àbí òye wa torí gbogbo ẹranko mọ bàbá mọ bàbá ẹranko tó ẹran. oní àgùntàn obi ma ọmọ abẹ́rẹ́ kó ta ni bàbá ta lọ́kọ rẹ tó ẹjọ́ sọ̀wọ́ ọmọ ọmụ nígbà tí èsì pé yàn gbádùn so nítorí ẹ nígbà tí ọmọ ya ẹ̀mọ ya ara kún mi ẹ kàn rí pé àpáta náà lọpọ ní Yorùbá ṣé kálukú lè wá fún ẹ ṣe Yorùbá rọra ẹ ṣe ràkúnmí àbàmì kódà àwọn tún lè sọdún ọ̀sà ní yorùbá lẹ́wù tí wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n lè tún máa bọ́ wọ́n lè máa bọ́ ẹbí Allahu Allahu ni wọ́n rí lára agi àgbọn Allahu lára lára àgbọn àgbọn àgbọn ń bẹ lórí igi wọn á rí kan wọn ní kẹsẹ mùsùlùmí kan làgbọn wọn á lé rẹ fún ah, àmẹni tó lọ rí <laughs> èsì ṣe english wọn fi kọ o transliterate rẹ wọn á ní larubá náà ní allah afa ilé ọgbẹsẹ mọ kálukú bẹ̀rẹ̀ sí dá wa ni a ah, abamigi agbọn kan bẹ nbí abamigi kálukú ọmọ agbé bùkátà tirẹ̀ lọ́ba kálukú ọmọ agbé bùkátà tirẹ̀ lọ́ba gé agbọn káwí ká gbọ́ afa wọ́n ti bẹ̀rẹ̀ sí pàpò igi àgbọn eléyìí ìsìgì àgbọn lásán abàmì ni ràkúnmí tó wá jáde nínú àpáta lọ́mọ Yorùbá wà fi lẹ̀ wọ́n lọ́ máa bẹ́ẹ̀ pé fún wa lọ́mọ yọ dáa fún wa àtàdé á máa ta ó omi rẹ̀ rèé o koríko rẹ̀ rèé o jáwa náà máa ta ó Yorùbá ṣe máa ṣe ṣúrùkù. kọ́dà tí yorùbá bá lọ ní màálù tí màálù bá bímọ mẹ́ta lẹ́ẹ̀kan náà wọ́n lè máa bọ́ ẹ ọmọ ó sì lóyún ó bímọ mẹ́ta lẹ́ẹ̀kan wàhálà wọlé sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń bọ̀ ní yorùbá lẹ́wọ̀ fẹ́ bọ́ sí pọ̀ láàrin wọn ewúrẹ́ gan ti ń bímọ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀ márùn wọ́n lè pé ẹ mọ́ pa ọ́ àǹkẹ́nu wọ́n máa kẹ́ni. tọ báyìí ẹ̀yin ọmọ mi jọ kan ràkúnmí ọmọ mi kan níjọ tí ràkúnmí bá mú mi tẹ́yìn ọgbọdọ lọ pọn mi tó fi nǹkan mí ìdí fún yín ẹ máa fún mílíkì rẹ bá fúnru mílíkì òun mílíkì àbí ni máa gba omi òjò tí kankan ẹni a ah, omi fi ṣe bó wá ní mílíkì ràkúnmí tó ti máa bàtà jáde à wọ́n máa gbénu wọ́n máa kọ́dà ẹlòmíì ò gbé tiẹ̀ nú àpàtì aṣọ nítorí ọ̀wọ́n ọlọ́ni ẹ̀fún kẹ́ máa mú tọ́ wọ́n kó pamọ́ kálukọ́ lọ kó ike tó ní wá ń lé kòndóró tó ní kálukọ́ máa fún wàrà yẹn síbẹ̀ kò sí ní tán subhanallah. tọ Ọlọ́run ti pín omi láàrin wọn Ọlọ́run ti pín omi láàrin wọn ẹsẹ máa so omi nù kálukú sì ti mọ ọjọ́ tiẹ̀ rakumi yìí gbà tó kí rakumi ọlọ́ọ̀ni gbogbo ibi tó wù ló máa ń jẹ lọ ẹni bọ́ọ̀dì oṣù gbọ́dọ̀ wọ́n wò kú ambọ̀sibọ̀sì yọ ọ̀nà kàkíkàsì wàhálà ni. lọkọ lẹ́tà sí tó o bá ti lè náwó kọ́wọ́ sí tọ ọba arákùnmí nìyẹn yóò máa jẹ sí gbogbo ibi tó bá wù yóò tó kan jáde sí kan yóò tó kan jáde sí kan nítorí pé ràkúnmí yẹn ó máa mú mi tí ó yọ kẹ́rì so tó bá sì ti mú mi tó yó kẹ́rí ó ń bùkátà kọ́ máa lọ kọ́ máa bọ̀ kọ́ máa rìn ká sódà tó mi yẹn yóò fi tètè wá bí gbà lọ lára rẹ̀ ẹ sì má gbàgbé pé àsìkò tí ràkúnmí yìí tó bá mú mi ọjọ́ tí mú mi àwọn èèyàn tún láǹfààní àti wàá máa fún wàrà sẹ́wọ̀n kí tẹ́lẹ̀ máa ti fún wàrà bómi ṣe pọ̀ tó lára rẹ̀ tó tún máa mú mi o yóò máa wá bí wọ̀ yóò máa wá bí wọ̀ yóò tún máa wọ́ bí ìwọ́ bí gbogbo bí tó bá dé tẹ́ bá fẹ́ fún wàrà ẹ̀ fún ní rọrùn kò sí wàhálà tọ. ṣùgbọ́n bí wọ́n ṣe ròyìn o ràkúnmí yẹn bọ́lá ń ṣe dá ó tóbi kọjá sísọ o ó tóbi gidigidi kì í ṣe ràkúnmí ordinary one sọ àmọ́ bó ṣe wá tóbi ń kò burú ní rírí ọ̀rẹ́ wàá wò ọ̀rẹ́ wà ní wíwò tí ràkúnmí bá kọjá gbára àwọn nǹkan ọ̀sìn wọn gbogbo nǹkan ọ̀sìn ni ó túlẹ̀ pé irú èwo lélẹ́yìí eléyìí wá pẹ́ wọ́n ń bẹ lórí eléyìí fúngbà pípẹ́ ràkúnmí ń jẹ lọ ń jẹ bọ̀ wọ́n sàtún lórí sísọ pé sọ́ọ́lì òpùrọ́ náà sọ́ọ́lì o ànábì sọ́ọ́lì òpùrọ́ ní sọ́ọ́lì yẹn. tó bá jẹ́ pé àwa la màmá fẹ́ sọ̀yàn tí ò jẹ́ pé ànábì ọlọ́run ti ń jẹ́ bẹ́ẹ̀ rí àbá sọ yìí pé orúkọ tó wà mọ́kúrò ní nínú ṣẹ̀ríà orúkọ tá a kórìíra ni torí sọ́ọ̀lẹ̀ nínú ìfọ̀yàmánì pé ẹni dáadáa ẹni dáadáa bóòlù sì sọ pé ẹni dáadáa lọ́mọ à ń bẹ́ẹ̀ lọ́nkọ́ jẹ́ so ṣùgbọ́n ńgbà tá nàbí ọlọ́run kan ti ń jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ òkúkún yíyó kan padà ó túmọ̀ sí pé àwọn náà lè sọ ọmọ ní sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ èsè sáálíù <laughs> ọ̀kẹ́ ọ̀kẹ́ sáálíù so yóò bá wọ́n mọ òkú tó bá kiri sáwọn tó àwọn ọkùnrin sọ́ọ̀lẹ̀ wọ́n mọ wúra rẹ̀ kó ń jẹ́ àmọ́ kankan tó bá pè dára yóò bá bí wọ́n máa ṣe nù. No Saliu bọ́ síbi Salih ló kọ́ tó ń pè wọ́n Saliu so Salih fele ituma sí pé torí gbànàbí kan ti ń jẹ́ àwọn náà anabi ló kpọrọ yẹn ni wọn wà àwọn kan àwọn kúti ẹlẹ mọ kankan kún mi kankan ọ ọ lẹni ma mu odidi ìlú Ah, ìwọ rakumi fa ní wàá jẹ kó ohun mi odidi jọ kan ọjọ́ kejìlá ó tó pa mí báyìí ni wọ́n ṣe wọ́n ṣe forí korí wọ́n fi kún lókun ẹnu wọn kò lórí pé káwọn pa ràkúnmí yìí. Qatada ó ní nínú tí mo gbọ́ níròyìn ó ní kí wọ́n sọ yìí pé ẹni tí ọ̀pàrà kúmí yẹn tọ́jú lórí ibú jù nínú wọn bọ́lá sọ pé ẹ̀dẹ́ ń bẹ̀ àìsà àṣùkọ́ ha ẹni tọ́jú lórí ibú jù nínú wa bọ́lá sànù wa wọ́n ní ó tọ̀ lójúlé lójúlé ńlọ gba lẹ́nu oníkálukú wọn pé síwọ́n náà farama àbọ̀ farama títí kálukú wọn fi sọ pé òun farama káwọn pa kódà ó tún tọ́ lórí àwọn obìnrin nínú ilé wọn lórí àwọn ọmọ wẹ́wẹ́ la ilaha illallah kékeré kálukú ó sórí ibú papọ̀ torí wọn fẹ́ dórí ibú sí o wọn fẹ́ dórí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti forí jálẹ̀ agbọ́n àbílẹ̀ oyin yóò máa bì ẹyin yòókù tí a jókòó pé ṣé ẹ lè sáré ẹnu ah, eré bíbá ọlọ́run mọ́ fẹ́ẹ́ wọ́n fẹ́ dín agbára kan wò lò ẹ̀yin náà àwọn akẹ́ni àbùrọ̀mọ́ lè sáré nígbà tí èsèkó lu ẹ ti darúgbó tí èsèkó ẹ kíákíá náà bàjá lè agbọ́n kárí ibi tẹ́ ẹ lè sáré dé báyìí so ẹ̀yin náà ti lé rí ẹ ti lé ka kékeré ni wọ́n bá kan eré ní ìsìnkọ́sẹ́ tó lé lé mímú lọ́wọ́ yín. tí àwọn táwọn ìbá fọ́nká tí wọ́n lé yín ká fọ́nká ló kó pòun òsì òun so bẹ́ẹ̀ náà ni olórí ibú tó bá fẹ́ dà lóru tẹnìkan bá fẹ́ dà lóru nìsín wọ́n yìí sàdédé dà dàrú yóò pe àwọn arú rẹ̀ àwọn arú rẹ̀ àwọn arú rẹ̀ pé kí n lè rí sí kó wọ́n dà lóru wọ́n ní ah ìdí àti dà lóru o wọ́n ní ah àwọn abẹnugan wa náà nì àwọn nìkan ní dànkan jẹ ẹ bàbá sì dàrú tí gbogbo ẹ bá pọ̀ bá pọ̀ tí gbogbo ẹ bá gbogbo àtúnwá tuntun wọn náà lè kó àwọn fọwọ́ sí i. kìnnì kan ọjọ́ àwájọ ọ̀bọ̀ wẹ̀ ni o èsì tí ó wà á délẹ̀ tẹ́tẹ́lẹ̀ mà sí o ẹgbẹ́ wa ọ̀nà ọ̀daràn ọ̀nà ọ̀daràn ọ̀nà ọ̀daràn ọ̀nà ọ̀daràn ni yọ̀ọ́ bá di pé ń kárí nígbà tí wọ́n bá dọ́dọ̀ tiẹ̀ tí wọ́n bá sọ táwọn fẹ́ fún wa dàlúrú báwo ẹ fẹ́ yọ ọmọ rẹ ni pèké ní kẹsẹ ká gbó owó tí ń bẹ lẹ gbogbo yẹn ló ti fọ́ sí wèé pé ah lágbájá náà fọ́ sí tàmẹ̀dù náà fọ́ sí ẹ̀mí bí àwọn tí dàlúrú náà ṣe ṣe eléyìí sẹ́wọ̀n kí tó fẹ́ ṣe ga ọ̀fẹ́ para kún mi ọlọ́ so yóò wá wọ ẹni kúnra lọ́nà tó ṣe pé tọ́lọ̀ ń bá ń gbógun bọ̀ àtòun àtàwọn táwọn tó fọwọ́ sí o àwọn ó dúró níwájú ogun ọlọ́run pé kéènì gbogbo àmàlàsì ló kọ pé ó rò pé èèyàn kọ̀mọ̀pọ̀n náà ni ọlọ́run tí ò ní kánjú kó tó ráyàn mọ́ so báyìí gbogbo wọn wọ́n fọwọ́ sí o. gbogbo àwọn ọ̀daràn wọn fọwọ́ sí i kálukú gbà tó fi dórí àwọn ọmọdé kéékèèké eléyìí lọ hàn gẹ́gẹ́ bí ṣe sọ ọ̀rọ̀ tí sọ òdodo ni onítọ̀ hàn lára àyà yẹn pé bẹ́ẹ̀ ni gbogbo wọn ẹnu wọn kù nítorí pé ńgbà tí ọlọ́run sọ pé wọ́n pe sọ́ọ́lì ló kúrọ̀ wọ́n sì فدمدم عليهم ربهم بذنبهم فسواها ọlọ́run apò gbogbo wọn pọ̀ pa wọn rùn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ó mú wọn dọ́gba mọ́lẹ̀ gbogbo wọn ó mú wọn dọ́gba mọ́lẹ̀ sọ nítorí pé ẹnu wọn kù lórí tí wọ́n ṣe yùn torí ẹ̀ ọlọ́ni wa atayna thamuda naqata mubsiratan fadalamu biha àwọn thamuda wa ǹjẹ́ ìmọ̀pá fún wọn ní ràkúnmí bíi. Rakumi yẹn ó jẹ́ ohun àrímọlọ́n ohun àrígbọlọ́ngbọ́ wàláì kò sí bọ́kì yẹn ṣe lè yí tó kò sí bó ṣe lè yòkúta tó ràkúnmí jáde wájú rẹ nínú àpáta kí ló tún kí ló tún kùtọ fẹ́ rí tó fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ìbá ti kú tọ́ wọ nánà so ṣùgbọ́n wọ́n sábò sísè fàcàkọrò nàákà wọn kpara kúmi yọ ọlọ́wọ́n sọ pé fàcàkọrò nàákà torí kọ́ ọlọ́wọ́n sọ pé ìdẹ́n bàcàtà àṣùkàhà فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها ọlọ́run ní ìtọ́jú lórí ibújù nù wọn olùgbàwájú ṣùgbọ́n lọ́wọ́ sọ pé ìtọ́jú lórí ibújù nù wọn lọ́pàá ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ pípa ó ní wọ́n pa á ṣùgbọ́n nìkan òun ló ta wọ́n nídìí kan tó sún wọn lọ sí di ẹja pàjáre lórí gbogbo tí bá máa dàrú láyé àwọn kan ló lórí ibú àgbà tí máa kọ́kọ́ sọ àwọn lórí ibú kéékèèké àwọn wàá gba orin yẹn wọ́n máa gbé tó ṣẹlẹ̀ nìyẹn o ẹnìkan ló tì wọ́n gbogbo wọn ni wọ́n jọ pa tọ báyìí Ọlọ́run fi hàn pé gbogbo wọn lọ pa ọ lódodo tó wáá gé gbogbo wọn náà lọ fẹ́ pa gbogbo wọn kọ́ ni ó lù pa ọ gbogbo wọn kọ́ ni ó ẹyọ kan kákí wọn tó ẹgbẹ̀rún ràkúnmí òbúkátì yẹn ẹgbẹ̀rún kó tó di kó wó lulẹ̀ so ṣùgbọ́n kálukú fohùn sí i kálukú lọ́wọ́ sí i ìdí nu tó fi jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run tí wọ́n máa pa ẹnìkan ní ìsìn tí wọ́n á rí ẹnìkan múnú ẹni tó pa ìgbà tá ń rí mú torí ẹ̀ ló sì jẹ́ pé kìí ṣe pé ká kánjú tètè pa lọ́jà tẹ́ bá mú ọ̀daràn kìí ṣe kẹ́ tètè lù pa lọ́jà torí tẹ́ bá tètè lù pa àṣírí tó yẹ kó tú òní tú ẹ̀yìn tó dáa jù tí wọ́n bá ń lé ọ̀daràn òun náà ni wọ́n ṣe léṣe ní ìsenilése tí ò ní pa lọ́nà tó fi jẹ́ pé ẹ̀ẹ́rì mú fi gbọ́ àlàyé lẹ́nu rẹ̀ tá lọ́ ràn wọ́n gan tani àti tani àti ta ló tún wà ń di ọ̀rọ̀ yìí tá fi kó gbogbo wọn lákòótán yàtọ̀ sí kó ajẹ́ kó ẹ mú olórí boko haram kó tó di kó ro tẹnu rẹ̀ ẹ̀ dàbọ̀n bò ṣe pé ńgbà tá rí òtún ọ̀ràn ọ̀tán dòní ọ̀ràn ọ̀tán dòní torí pé báyọ̀ wọn tán pa wọn mọ táwọn náà kó pamọ́ wọn ò fẹ́ kí ó sì dérí lórí kókó su kọ́ wọ́n jẹ́ kó àwọn atùsù désàlẹ̀ kókó kọ́ jẹ́ kó àwọn ẹni tá a lérò lábàánú kókó tí ọba jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lẹ́bọ lẹ́rù kí lẹ́ẹ̀ tètè pàṣẹ kí lẹ́ẹ̀ tètè pàṣẹ tẹ́ ẹ̀ tí ó tó àṣírí so bẹ́ẹ̀ náà ni èèyàn ẹyọ kan tó bá jẹ́ pé òun ilẹ̀ rí tọ́ pààyàn àbí èèyàn méjì ní lé èèyàn èèyàn mẹ́ta ní lé ẹnìkan lọ sá ọlọ́run á ṣe ẹrẹ́ nìkan mu ẹ gbọ́dọ̀ fara balẹ̀ kẹ wá ṣèwádìí dojú àmì ẹ rí bóyá èèyàn ọgọ́rùn-ún lọ́wọ́ àdì ọ̀rọ̀ gbogbo wọn lẹ́mù ní rọrùn nínú òfin ọlọ́run gbogbo ẹni tí wọ́n jọ pété pèrò àti páàrùn gbogbo wọn náà jẹ̀bi àwa jókòó ńlẹ́ ó ṣe é. àwọn lé wọn láwọn láyà ju wa lọ àwọn làwọn lọ sí gbogbo wọn ni wọn jọ pa turẹ ni Umar radiyallahu anhu ńgbà tí wọn pa kan níṣẹ́ lọ sílẹ̀ Yemen àwọn ará Yemen wá sí pa wọn sọ fún pé àwọn èèyàn tó pa pọ̀ díẹ̀ wọn ni gbogbo wọn ni wa mú gbogbo wọn wá ó sì ṣèdájọ́ kú fún gbogbo wọn. wọn ni ah èèyàn púpọ̀ torí èèyàn kan òní lọ́wọ́tẹ́ máa la àárẹ̀ yìí alùsọ̀nàá làkọ̀tẹ́lùtòhùn bẹ́ẹ̀ tó bá kó gbogbo ara sọ̀nàá kápítà Yemen ìní wọn bá jọ parapọ̀ pa gbogbo wọn ní pàtórí ẹ̀ èsì pé lùkàn lọ́gbàdérò tí gbogbo ara lé ayé tó bá yẹ wọn jọ pètè pèrò nìkan tí wọ́n sì jẹ́ ẹni tó lágbára lórí gbogbo gbogbo wọn torí pé nísìn ẹni tí wọ́n jọ dá ìmọ̀ràn jọ tán fi pààyàn kò sí yàtọ̀ pẹ̀lú ẹni tó mú nǹkan àjà tó fi sáyàn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá bá wọn lọ́wọ́ nínú àti pààyàn tó yá wọn lọ́gbọ́n apààyàn ni o ẹni tó bá wọn lọ́wọ́ nínú àti pààyàn tó yá wọn ní nǹkan àjà apààyàn ni o sàgbọ́dọ̀ kíyè sáàrin wọ́n dá wọn mọ́ràn tó tẹ bá gbà báyìí tẹ bá ṣe báyìí ẹ̀rí mú ẹsẹ̀ wọ́n mú ọ náà wọ́n rọ kú ọba lọ lọ́la ò tún ní dá mọ́ràn kí máa bọ́ọ̀ náà tẹ lọ́la kìtì ẹ̀ ní nínú sáré ẹlòmíì tó náà bá kẹ́ dánrú ẹ̀wò ńkọ́ yọ ọmọ fi tiẹ̀ kọ́ gbọ́n ṣògbófin ọlọ́run ṣe rí nù. No so báyìí ìgbà tó ṣe pé gbogbo wọn náà jọ pa wọn pọ̀ tán pa ràkúnmí gbogbo wọn pátá náà lọ́lọ́wọ́n bá parun lọ́jà bó ti ṣe jẹ́ tọ́. olóbìnrin kan bẹ láàrin wọn nínú tàn tí wọn ń pa tó jẹ pé bóyá Ọlọ́run ló mọ bó ti ṣe dọ́pọ̀ bó ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ obìnrin yìí wọn dárúkọ wọn lọ ti gbó káfíra ni wọn bẹ náà tó kórìíra sọlé ojú ó sì ní àwọn ọmọbìnrin tí wọn rẹwà gan obìnrin yìí sì lówó tó ọkọ rẹ ní Du'ab ọmọ Amr ọkan nínú àwọn aṣíwájú àwọn Samudawa yìí obìnrin míì sì ń bẹ nínú ìlú yìí tó ń náà jábì yìí olówó tó sì rẹwà ọkọ mùsùlùmí ọkọ rẹ jẹ mùsùlùmí nínú àwọn obìnrin yìí o. àwọn méjèèjì àwọn obìnrin méjèèjì ọkọ̀ọ̀kọ́ lẹ́yìn tó rí pọ́pọ́ gba islam torí gbogbo ẹni tó bá ti sin lọ́run láti ìjọ tó ẹ̀sìn ti ń bẹ islam náà àwọn obìnrin méjèèjì àwọn olórí ibú ńlá yìí wọ́n wá ti gbé owó kalẹ̀ fún gbogbo ẹni tó bá bá wọn rí ràkúnmí ń pa ọ́ ó yọ gbowó. obìnrin kejì tọkọ tiẹ̀ ti jẹ́ mùsùlùmí rí òun ọwọ aránsẹ́ pé arákùnrin kan ti ń jẹ́ Habbab ọwọ á àfihàn tí ń fẹ́ fún àti tí ó gbà bọ́bá bò ń rí pa ẹ́ ràkúnmí ọlọ́run ẹ má jẹ́ ń dàn pé ọmọ àbúrò bàbá kan ó ń tì obìnrin alákọ̀ọ́kọ́ tí wọ́n ní ó láwọn ọmọbìnrin tó rẹwà gan-an òun tiẹ̀ òun náà ránṣẹ́ pẹ̀lú míì eléyìí ọjọ́ kúrú ń bété kúkúrú bìlíìsì tọ́ wọ́n ní wọ́n sọ pé obìnrin ń zìnnà kan ló bí òun. torí bàbá tí wọ́n ń pè ń bàbá rẹ̀ ṣe bàbá rẹ̀ o yẹ bí ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ń sìnà. tọ́ obìnrin yìí wá sọ fún pé èmi náà fún ọ ní èyí tó bá wù ọ nínú àwọn ọmọbìnrin mi lórí pé kọ́ lọ́ọ́ bá ń pa ràkúnmí o gbogbo àná ni kò dárò yìí ibi tí kò dárò tí wàá nù ọkọ rẹ nù. No ẹgbẹ́ táwọn ọmọ ọmọ kò dárú abẹ́ẹ̀gbọ́rú kò dárú ọ̀daràn kò dárú ọmọ sálif bàbá gbéra lọ́wọ́ pé àwọn ọmọ àta àwọn area boys náà àwọn sàmúdáwá area boys ti ń bẹ tipẹ́ <laughs> wọ́n ránṣẹ́ pé àwọn tọ́ọ̀pù nínú àwọn sàmúdáwá. Um, animation kan o hot actions ni onídìí ká bá sì kò jẹ àwọn méjì nínú wọn bá tẹ̀lé tábàgán kún àwọn méjì táwọn tì náà ti kóra wọn jọ wọn di mẹ́sàn-án àwọn lọ́lọ́run bá sọ pé àwọn ẹni mẹ́ta àwọn ẹni mẹ́sàn kan bẹ́ẹ̀ nù lu yẹn o láàrin àwọn èèyàn yẹn o yufsiduna fil ardi wala yuslihun ìbàjẹ́ làwọn máa ṣe wọ́n ṣe rere eré àbọ̀ ìsìnkú ẹ̀ṣẹ̀ ṣe nù wọ́n ṣe dáadáa wọ́n lè fọ́gbó ní ìsìnkú kọ́kọ́ fi yára rẹ̀ láyà ok ẹni tó mú kò tó fi yára rẹ̀ láyà ṣé wọ́n dùn lọ́rọ́ tó ń bá yọ lẹ́yìn bí ẹni tó mú ọmọ ẹ̀yà rẹ̀ ni tó sì ń fọrùn ọmọ bàbá ńkọ́ yóò dulẹ̀ kẹ ó ti fi ṣàpèjúwe abẹ́ni tí ó mú òkú tá a dì kalẹ̀ tá a fẹ́ lọ sí tó bẹ̀rẹ̀ sí ro ẹ̀sẹ̀ sí lẹ́kẹ̀ẹ́ alàyé ńkọ́ alùpùpù tulẹ̀ nìkan ẹni tí ń lu òkú tó báyìí ọba ara wa mú <laughs> sẹ́wọ̀n kẹ́ntì lùyà especially tó bá jẹ́ ká bí bí bá ṣe ń lu ẹni tí ń lu tí ọwọ́ ń dùn tí ń dùn bí bá ṣe ń ké síbẹ̀ nínú tí ọmọ dùn ní o tún máa sì fún un ní o tún máa kó bò ní o tún máa kó bò ok okú ohun ò lè dún ò lè fọ́n kò lè ké ó sì ń rọ ẹsẹ̀ sí ọ̀rọ̀ wọn bẹ ọkọ tó oní òtó wọn kó tó tó bá sọ òkú lẹ̀ kí gbogbo àlàyé ó tu lẹ̀ tẹ̀lé tó bá ara yàn mú èèyàn kò wọ́n sí torí àwọn ọmọ àta mo rò pé àwọn eléyìí àwọn àti sálàf aṣíwájú burúkú fáwọn ọmọ àta ti gbogbo yìí àwọn eléyìí gba gbogbo òdòdó gba gbogbo rawọ́ níbi ká jẹ́ tọ́ọ̀gì ọlọ́run ma da àwọn àwọn ń bẹ nù ọ̀daràn ni wọ́n o àìdáná máa ṣe òun èsè dáadáa o èsè dáadáa kódà tí ẹ bá sọ pé lágbájá ọmọ àta ni o àmì èèyàn dáadáa ni o gbogbo èèyàn bá sọ pé àà ah, ah, ọmọ àta ni èèyàn dáadáa ni ẹ tuntun wí ẹ sọ pé ọmọ ni o èèyàn abú ni o pé ọmọ ni èèyàn ni ọ̀ takora wọn. ògbẹ́ a ti pè lọ́mọ ẹ̀ta èèyàn abúnu ọjọ́ tètè ya aha ilé ńkú lárúkọ rẹ èèyàn sì rí ha bọ̀rọ̀bọ̀rọ̀ àfi kọ́ sì ṣe wèrè má kó sì má sùn ta ma ma du olori dúró lórí ta má ni á ní ìṣe ọmọ ẹ̀ta ó ti kú òní ìpele ọmọ lásán ó tún ti wọ ìpele àwọn bàbá ìyá àtàgàn alára wa tọrọ ní ti tọrọ tí ó bọ sínú níkà tí ó ní àwọn olùra wọn àwọn ìyá àtànà àwọn bàbá àtànà lè ra agbádá lọ́rùn ẹ̀ pátá lọ́wọ́ ànsálẹ̀ bọ́rọ̀ bá ti ṣe kínní kan yóò dànù kékeré à òun fi pamẹ́ nì pé ókè àwọn bàbá àwọn ọmọ àtà ni àwọn án àwọn ni gerugudu. tí dana láàmú so ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan náà níbi táwọn èèyàn bú bá ti wà tí èèyàn bú kò síbẹ̀ ṣe lè kéré ma kò sì síbẹ̀ ní eré ṣe lè pọ̀ tó tí èèyàn bú wọn ní máa da títòrò omi ìlú tí wọn ní máa dàrú ìdí ìnà tó fi jẹ́ pé tíjọba bá wà wọ́n yìí dúró de kó ọmọ ẹ̀tọ́ ṣẹ̀ṣẹ̀ wù ọmọ ẹ̀ta kó tó kó wọn. ẹ kó wọn ní bí ìgbà tí wọn ò sí láyé àwọn èèyàn máa kó sọ́mà dálẹ̀ yìí alihamudulilayi wọ́n wà àti kó wọn ní. torí pé kọ́rùn tó náà ti máa ń wọ́nà láti gé tegbòtegbò èsì gbogbo nǹkan bá wá ń dàrú ẹ kó sọ́jà ta agbára sọ́jà ò ní ká torí ẹ̀ àwọn ọmọ àtẹ yìí sì ṣe rere pé